good morning.

Thank you. Gracias. ni ẹgbẹ́ ìgbà tó ń bọ̀ lọ́wọ́.

Só para ver uma energia que ele não chega, uma Thank you.

Bye.

Thank you. bóyá àwọn kàtí ọ̀gá tọ́jọ́ ikọ́ máa ṣẹlẹ̀ náà ọ̀gá kasi kéde sí máa láǹkà máa ṣẹlẹ̀ àti ká fúri ẹ̀rọ àti pé kíkẹ́ ní sọ́ọ̀tì yóò ti sá nǹkan ẹ̀ tó àti kì í sá nì tọ́jà tó bá jẹ́ pé wọ́n lè dìrún fún wa àìsàn lè dìrún fún wa ní ọ̀rọ̀ tàbá yóò ṣàbí tàbá jù tán pé kí ní so ìdájọ́ mọ̀sáfẹ́ náà ti kẹ́sẹ̀kì tí kúránì tí wọ́n ká àdéṣẹ́ ìtàn ká kúránì sí wọ́n ṣẹ́ẹ̀tì bọ́ wọn náà ṣẹlẹ̀ ṣẹ́ẹ̀tì wọn bóyá ṣẹ́ẹ̀tì wọn ṣẹlẹ̀ lọ́dún bí wọ́n sápè wọn àti àbí àgẹ́gbẹ́ ṣe àwọn ti gbàlódé yìí àbí síbẹ̀ pé ó tún àbí wà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n òun náà tọ́ lórí bí a ṣe sọ ti tọ̀hún yẹn náà níbi níbi ṣùgbọ́n fẹ́ pé ìmọ̀ máa ti ń lè dùn fún wa láti gbé kẹ́ni sọ̀rọ̀ àbọ̀ kátàkà tó mọ̀ fàáyé nàkẹ́ tó máa ń bá ń kà lórí lórí bẹ́ẹ̀ náà tí máa ń náà lè ní ìdìrún fa kan pẹ́pẹ́ tó ní ìdìrún tó bẹ́ẹ̀ mọ́sá ìyàpẹ́ mi tí tí àdéhùn ẹ̀dá náà sùn látàrí ní ọjọ́ náà sì fún mọ́sá láì sọ̀sọ̀ náà tí máa bá ti gbé mọ́sá tó ń tẹ̀wọ̀n fún wa tán tí a tún fẹ́ pé kí ni sábà tẹ̀ pé àbọ̀ kátà pé ká gbé pẹ́pẹ́ nìkan àyẹ̀bá máa ojúlẹ̀ fọ̀ nǹkan mí òbí bí wọ́n ṣe ń wò mọ́sá ojúlẹ̀ fọ̀ àyẹ̀bá

ẹran lè fara kan lè má tàjí àbí àwọn kan lè gbà pé ibi táyà ti tí wọn ti ṣèlú ṣe ìgbà wọn gbé wọn ọlọ́run ní ọ̀nà ọlọ́run báyìí tó bá ṣẹlẹ̀ wọn kò gbà pé ẹkọ́ tó máa ń ṣe kí wọ́n gbà kí wọ́n gbà pé tọ́ka wọn lọ́gbọ̀n ní àbí kékeré sọ àbí fáwọn náà máa ti sọ̀rọ̀ ọmọ tábà ti lórí wọn yóò ti tó wọn àbùkátà kiri ẹ wọn kà gbèdé mọ́sáàbù pẹ́pẹ́ àti àbùkátà ṣe ànẹ́nìkan náà ti tó ẹni tó sì gbé pẹ́pẹ́ kò ní máa sùn tí ẹ̀dá tó sùn ní ẹ̀dá tó sùn Então, ali não vai ficar outro tipo de Se alguém conhece, então é você. É você. Se você sou eu. Ìyẹn tó bá ti kò ní ìdíkẹ́ ká tòmọ̀ bí wọn sá torí pé yóò fà kí a máa bùkátà máa ṣiṣẹ́ tó yàtọ̀ sí iṣẹ́ tẹ́lẹ̀ ká fi ń bì wọn láì ní ájá láì ní bùkátà. Lọ́sẹ̀ ní tọ́lẹ̀ ká ká ká ẹ̀ka àfọ̀kọ́ tó kàn ń gbọ́n sá tí ọba lè ka àti tẹ́tọ́ bá bẹ́ẹ̀ lè ṣe fájọ́ fún ìmọ̀ ọba tẹ̀ wọ́n mọ̀ṣẹ́. Nígbà tó yẹ pé bùkátà bùkátà fi na àyè ìlànà bẹ́ẹ̀ ṣẹṣẹ látàrí kíkẹ́ nìkan gbé kí ló dé ọjọ́ kálukọ́ ọmọdé wọn sá. so àwọn iṣẹ́ tí wọ́n máa ṣe látàrí pé wọ́n sá àkùntà yàtọ̀ síṣẹ́ rẹ̀ so kò bùkátà so ládàá rẹ̀ má kún pápá bíi ládàá tí kò sí nǹkan so ti so tí a bá jẹ pé tí ó bẹ̀ máa ṣe pàdé so ọjọ́ pé kò bá ń kí wọ́n kálukọ́ ọmọdé wọn sá àkùntà yàtọ̀ síṣẹ́ rẹ̀ látàrí pé kọ́ what is not a bunch of them. Yeah, but I think it's back to me. I don't know. Ah, wípé tí wọ́n dọ̀rùn ṣẹ̀fù wa. Àmọ́ wípé tí wọ́n fẹ́ yìí, nǹkan tí wọ́n béèrè fún yìí, mo wọ́n ti ṣàyànnù lánàá bàtà ń sàlàyé wọn lòó sí ọ̀run ṣẹ̀fù wa ní. Tí wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ pọ̀ sí náà ní ẹbí sọnù. Kọ́tọ́ ọkọ̀ nípa náà mo fẹ́ kí ọ̀run ṣẹ̀fù àkọ́kọ́ ní ọjọ́ kan ìdánilẹ́kọ̀ọ́ trust of believe. So inshallah, I can never come to like eh, many aspects that your, your last of the month will come to and let go. Or just only to next So on shape as master, so I need to master for the other, for the pastor play, then not to go for so the I like it to uh, articulate to get the as well. So major new man comes from life. lọ́jọ́ sunday lọ́jọ́ tó lè bá bẹ́ẹ̀ lù àwọn àtọ́rọ̀ bá ní kíkọ́ níwà láti máa jọ ẹ̀ hmm? bọ́dà kò lọ́wọ́ ni wá ó da sunday jọ ìlú bíi telegram náà ọlọ́ àṣù pẹ̀lú ọ̀ ìbéèrè tí ó tẹ̀lé àbájú ẹni ìbéèrè pé ẹni tí ó gbàgbé tí ó jẹun lọ́sàn-án àwẹ̀ tí ó mọ̀ ọ́n mọ̀ tó wá jẹun tán àwọn tí kejì wọn sọ̀dọ̀ àwọn wọn ní excuse sọ̀rọ̀ torí wọ́n ṣàṣìṣe ẹ̀yọ́ wọn ṣe ìrìnkan tí wọ́n máa ṣe so ó ti rẹ́ pé kí ojú ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọjọ́ tí wọ́n náà torí sọ̀rọ̀ àwọn ṣàṣìṣe àtàkẹ́kọ̀ọ́ ńlá sọ̀rọ̀ dá sọ̀rọ̀ kí tí a máa ṣe ní kí a múra sí so ẹnu àbá tó bá sì tí a máa sì ń dá àkàwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ lélẹ́ ìrìn àwọn náà kọ́ request àwọn àtọ́yọ̀ǹgà tí àwọn ọkùnrin bẹ̀rẹ̀ so àwọn ọkùnrin كاتب عمالة بالدكتور دكتور أو دكتور يحيى ثم دكتور كي كتب عنا كذا جزء ده على بعض ما أساس ما تنسى التفسير اليوم أبي التفسير أكون ده نطير ما تتعب تتعب دكتور تعب بكمنا نسوي ولا لهم ده مستقبل لي عندنا ده مستقبل صراحة إن ده أطلع بعد مين عشان تون ريكوست وأنا نسي نقد بصري بتعقيد في شكل شكل بأشمال التوحيد بالأصل الثلاث سو أتين أتين بديدين سو سودان إلي نفهم تمنا بلا من بلي ترجع مسند من من راي أتوسطني قادر بشو تسند تبع كنا من زمنا مدجاني أنا نتكلم بالملك كنسو أنا هذا لفون كني كتير so tó ń so eh, ó tẹ̀lé pé àwọn kan ti sọ pé àwọn kan ti sọ pé àwọn ti ṣẹ̀dá lẹ́kọ̀ọ́ ìtìpẹ́ báyà tó sọ àwọn àdúgbò jẹ pé wọ́n ti kọ́ ọ̀dà sí eh, ẹ̀rọ so so that eh, nǹkan yẹn tó sáfà ti ẹ̀kọ́ lọ́gbọ́n wọn tó wù ní pé káàtì máa bá lọ káàtì ẹ̀ parí kíra àwọn akẹ́rẹ́ bíi ìjọba ọ̀nà jẹ́ ọmọ gbẹ̀dẹ̀ àná ọ̀nà ṣe àfihàn sọ̀rọ̀ wọn. mo tún sábẹ́ ìfọ̀nà náà pé sunday tí ó kọ́ ẹ̀rọ ẹ̀ kí n ṣe dárúsù ọmọ ọkùnrin ṣe gbẹ̀rún kó ṣe bá rẹ́kà náà kò fún wa. tí n bá lè ṣe mo ní tí mo bá rọ́jọ́ mi nínú ọ̀ṣẹ̀ ọ̀nà á fi pààrọ̀ rẹ̀. sọ mo rẹ̀ bá ṣe kàbẹ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ tọ́gbẹ̀ kò sí dọ́tí nítorí pé má lè àtẹ́jọ́ ni tàbá lọ sí ní alábẹ́ ní náà bàbá pẹ́ tí mo sì dáṣù bẹ́ẹ̀ gidi láàárọ̀ mo sì bẹ̀ ǹjẹ́ mo tún lè lọ sí bọ́mi ó lè tẹ̀lé nígbà kíkọ́ jù tí a bá sì rẹ̀ ní à ń ṣe pẹ̀lú pẹ̀lú ọkọ̀ náà nǹkan tí ó wá wọn tí kò ń gbà rẹ̀ wọ́n ti jẹ́ kó máa jẹun lọ́dà rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kí ni ìdájọ́. nǹkan méjì ni ó wà ní ìfẹsẹ̀ ká àkọ́kọ́ ẹ kí wọ́n bá bẹ̀rẹ̀ jẹun wọ́n bẹ̀rẹ̀ mu ní nǹkan tó tọ́ ní nǹkan tí a máa mu ìdájọ́ rẹ̀ ni pé tí wọ́n mú pé nǹkan tó tọ́ nǹkan tí a máa mu bí àwọn bá mú nǹkan tí ò tọ́ mọ́ àwọn rẹ̀ bàjẹ́ bàbá mutí ọmọ gbogbo ọmọ ẹmu mo tó ẹ̀kọ́ ẹmu gbogbo ọkọ rúbà jẹ ṣùgbọ́n ṣe àpé ó tún lẹ́sẹ̀ lè lé ìtàn ìṣẹ̀fẹ́ tó ṣe. so ẹn tó bá gbàgbé jẹ nǹkan ló ń gbàgbé nǹkan. so irú eléyìí tí àwọn méjì làwọn onímọ̀ sọ àwọn kan tó kọ́ ẹ̀gbọ́n ọdún ibi táti parí nǹkan lójúmọ́ wọn ni jáde sí àpẹẹrẹ. ọdún àwọn onímọ̀ ẹni wọ́n pọ̀ ìpẹ́ntọ́ bá ń pé ó ń tàn ààrẹ ti bàjẹ́ àtúnṣe ó ń tàn kò kò lẹ́sẹ̀ ó ń tàn ṣe kí wọn ẹnu wọn kò lórí ẹlẹ́yìn kò sẹ́ni tó àtúnṣe kò sẹ́ni tó kọ́kọ́ lẹ́sẹ̀ torí ó gbàgbé àwọn sọ pé ọ̀pọ̀ ní bá ń sọ káàkiri ní ìnàṣí náà ọ̀pọ̀ àwọn sọ pé òun ti ṣe bẹ́ẹ̀ òun sọ orí ojú ẹni tí tó ní ìdájọ́ pé òun ò ní mú ní sí ní ní fi àjẹmí lọ ìdájọ́ mi lè wà lórí ẹ̀rọ náà. النبي صلى الله عليه وسلم رفع عن رفع عن أمتي الخطأ والنسيان وما استقر عليه ẹnu tí wọn yẹ kọ fún yàn tí wọn bá ṣe nǹkan ní àkókò yẹn wọn náà tí wọn bá ṣe lórí ìgbàdé òun ní pàṣẹ lọ fún yàn ṣùgbọ́n èèyàn lè ṣe nǹkan ní òun nígbà òun tí wọn gbé nǹkan lọ́wọ́ yàn tọba ẹgbẹ́ ní òkètọ ọbọ wà lè nǹkan yẹn àpèjúwe sì èèyàn ó dàbí pé oúnjẹ tí àwọn àjòkè sùn jẹun ó jẹ ó dàbí lóòótọ́ kò lẹ́sẹ̀ fún gan yóò yóò rọ oúnjẹ náà fún tàn irú rẹ̀ nígbà bí kò sún ní irú rẹ̀ sọtí so ọ̀nà kò lẹ́sẹ̀ náà wọ́n pa nípa lẹ́yìn nǹkan nǹkan tí wọ́n ti apẹnu pé ṣé àwọn ẹ̀ máa ń bàjẹ́ àbí ọ̀bàjẹ́ àwọn kan ní àwẹ̀ rẹ̀ bàjẹ́ àwọn kan ní àwẹ̀ rẹ̀ bàjẹ́ àwọn tí wọ́n ní àwẹ̀ rẹ̀ bàjẹ́ àwọn náà ni ṣẹ̀fẹ́ yà nábìlà àwọn àti wọ́n ní àwọn ọ̀rọ̀ bàjẹ́ àwọn màdìkíyà àdàfíà ń sọ pé ọ̀rọ̀ ní bàjẹ́ àwọn tó pẹ́ ọ̀rọ̀ bàjẹ́ àwọn ní anábìsàkó sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú sọ̀rọ̀ ìhẹ́ ẹ pé man akala man nasiya wa akala wa akala shariba fa fa fa fa وهو صائم فلا يتم صومه فإنما أطعم الله أطعمه الله وسقاه وكما قال النبي صلى الله عليه وسلم من أكل وشرب ناسيا ما أكله السائل فليتم صومه فإنما أطعمه الله وسقاه ألا بعد خروج لكم كما بعد كما شكين كما بعد كما بارع تتبدل wọ́n ní tòmọ̀ ẹni pé àwọn ọba jẹ́ náà tọ́jọ́ ẹ bá bàjẹ́ ní àná gbèmí sọ́kè sọ́lọ́ wọn ṣàkóso lọ́rọ̀ rẹ̀ so so àwọn màlìkíyà àtìyà ní ká ìtumọ̀ ẹni pé kò lẹ́sẹ̀ sọ́yẹ́ sọ́yẹ́ kò lẹ́sẹ̀ kéṣe pé kò ní sàn fáìlì tí mo sọ̀nà kó máa bá rẹ̀ sọ ni pé ààrẹ ń kó bá ń bá a sọ torí pé nígbà tó ti gbàgbé kankan ti kò ní sọ pé à. Ah, ọdà kóòtù máa bẹ̀ kan lọ́dá ọmọ ọmọ kan lọ́dá kó kanu dóhùn súnà ṣùgbọ́n kò ní ṣàkìtì dàgbẹ̀ lálọ́ kò ní kálọ̀ ń pé ọ̀run láàrẹ̀ tó ti báyọ̀ bá parí yóò padà ṣe kéwìn wọ́n ní ẹtún wá wò ah, ọ̀rọ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ọjà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ kan ìbádà tó dádúró ni ó dádúró ni tọjọ́ kan kọ̀ọ̀kan tọjọ́ kejì tọjọ́ kejì kan tọ́ kẹta wọ́n ń tẹ́ gbé tí a fẹ́ so tí. Eh, àwọn ẹjọ́ kan bá bá tí àwọn ẹjọ́ kan bá bàjẹ́ àbí tí àwọn bá bẹ̀rẹ̀ ẹjọ́ kan èèyàn sọ de kejì àbí àwọn ń gbàgbọ́n táwọn ẹjọ́ kan bá ti bàjẹ́ àwọn ẹjọ́ kan bá ti bàjẹ́ ó ti ìkúláàlù pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ti ṣèǹkà tó bá àwẹ̀ kan jẹ́ so ó láti mú wa tọ́lẹ́ ní ọdún àgẹ́gbẹ́ orígun ọ̀run ni ọdún àgẹ́gbẹ́ àwọn orígun ọ̀run àwọn orígun ọ̀run tí wọ́n bá kírun orígun tí wọ́n bá ti ìkúláàlù tí wọ́n bá bàjẹ́ tí èèyàn bá ṣèǹkà tó ti bàjẹ́ tó orígun kan bàjẹ́ so èèyàn ṣe kí ni

nítorí bẹ́ẹ̀ ni ó ní pé ara rẹ̀ bàjẹ́ kọ́mọ bá tó kò ní sàn kankan Ìyá ni wọ́n wá ṣeré ìfẹ́ ṣe. Àfààní nàmá fọ́lẹ̀ tí mo sọ máa ń fa nàmá àtọ́nà lọ́wọ́ ọ̀sọ̀kọ́. Wàlá ọ̀dọ́ àlè. Ìyá dá wá ṣeré ìfẹ́ ni pé wàlá ọ̀dọ́ àlè yìí. Bẹ́ẹ̀ kò sí pẹ́ kò ní sàn gbèsè àgbẹ̀ mí. Lọ́dọ̀ sọ ó jẹ́ pé ìlà fún dẹ́n bí ìdájọ́ ń bí àdìsẹ̀. Sọ́ọ̀lì àdúrà tó nínú ní àdéhùn náà láṣẹ wọn tàbí pé ó jẹ́rìí fún ọ̀rẹ́ ọ̀pọ̀ rí àwọn tí wọ́n sọ pé àwẹ̀ ọ̀bàjẹ́ tó ní àṣì ní ọ̀tọ́ dọ́gba àwọn àgbàgbà tó nínú. tọ́ba tí wọ́n mẹ́lẹ́ yìí ṣùgbọ́n ẹni tó ti wá jẹ́ nǹkan fẹ́ sùn kan sáà sáà pàtì màdá rẹ̀. tọ́ba ní pé ah ẹ̀gbọ́n ètò àjẹsì ètò àmùsí ah so <laughs> so ẹlẹ́yìn ẹ̀tọ́ ṣe o ara ti bàjẹ́ lọ́tọ́ rẹ̀ di ṣùgbọ́n ẹ̀tọ́ ṣe o ó ṣẹlọ́n ó ṣẹlọ́n tí wọ́n kó ṣẹlọ́n ni pé ọ̀yà kókó ni lónìí ànábì sọ pé fáde tí mo sọ ọmọ àbí tọ fáde tí mo sọ ọmọ kò kò kò kò mọ bá kò kò kò kò mọ dára yẹn sọmọ ọwọ́ àṣekí ẹ̀ ṣe wá já rẹ̀ ni ẹni tó bá jẹ́ àìkú lọ́sẹ̀ ọ̀sẹ̀ báwọn náà ni wọn náà kọ sọ àwọn bẹ́ẹ̀ wọ́n ti gba abẹ́rẹ́ ti di tọ́lọ́ ọ̀n tí wọ́n máa jẹ́ àgbẹ̀ tọ́ abáwò ọwọ́ alẹ́sẹ̀ sọ́yìn kàfàrà abẹ́rẹ́ ní kàfàrà à ń ṣe bàtọ́ ti jẹ́ àgbẹ̀ ń kí ni ìdájọ́ rẹ̀ so lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n sọ pé ààrẹ tí ẹni tó bá máa máa tọ́lá ìsìn jẹ nǹkan tó ìsìn nǹkan ààrẹ ti kọ́kọ́ ṣe kíni ààrẹ ti kọ́kọ́ jáná sóti lọ́dọ̀ àwọn àlìkí àti

kò sí ń dàtọ̀ láǹgàjọ pé ẹni tó ṣe kíni tó bá ọ̀rẹ́ jẹ́ náà tó bàjẹ́ ọ̀rẹ́ tó ti gbèsè tí ọ̀sán lẹ́yìn kìnìún náà lọ́sàn kò yàtọ̀ tàbí lọ́dọ̀ ọ̀rọ̀ tiwọn tí ọ̀rọ̀ àwọn léwu tó tọ́ n'ụlọ sí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn ọ̀rọ̀ bàjẹ́ jẹ́ nìkan sọ pé òun ló dọ́gba ṣe wà pé tó bá tọ́ ṣàǹ pé yóò padà san ọjọ́ yóò padà san ààrẹ ọjọ́ mìíràn dípò ọjọ́ lẹ́yìn pé ó ṣe lọ́n tó ti sọ mọ́ọ̀dẹ́ ǹjẹ́ àwọn ti kàfàrọ̀ bẹ́ẹ̀ ni ti kàfàrọ̀ tó dọ́gba ni pé gbogbo ẹni tó bá wọn máa ba àwẹ̀ rẹ̀ dé pẹ̀lú jíjẹ kan àti pẹ̀lú pé ó mú kan tí ẹ bá ṣe pé ó súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ so kò ní ṣe kàfàrọ̀ kò ní ṣe kí ni so n tó ṣe tóbi ó sì dàgbà ó ṣe lọ́n ó sì túbá. ó sì gba lọ́n padà kọ́dà níbi tó lágbàdé àwọn onímọ̀ ni tó bá ti gbọ́jọ́ ayé gbàrẹ̀ kò sí dédé ọjọ́ kan tó wọ́n rán tó wọ́n gbà ṣùgbọ́n tó dáadáa ni pé yóò pété ní so ṣùgbọ́n kò ní sí ká fàlọ́ lọ́nà àwọn màlìkíyà àti àfihàn eh, àwọn tó bá ẹni tó máa rẹ̀ jẹ́ yàtọ̀ sí pé ó ń fi láṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́sàn iná ni kàfá ọ̀nà ìlú kàfá ọ̀nà tó bá máa ma jẹ nǹkan lọ́sàwẹ̀ náà wọ́n máa mú kan lọ́sàwẹ̀ ṣe àpẹ lórí ọ̀rọ̀ amàríkà pé tó máa ma bà rẹ̀ jẹ́ yàtọ̀ sí tó di yàtọ̀ sí àjèmá yàtọ̀ sí jìmá yàtọ̀ sí kókó láyé ti pọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tó ti àwọn di pé yóò ṣe kàfàrọ̀ bẹ́ẹ̀ tó bá dáhà sí pẹ̀lú obìnrin lọ́sàwẹ̀ náà yóò ṣe kàfàrọ̀ tó ti ṣe àpẹ lọ́rọ̀ àwọn tàbá fẹ́ mọ́ àwọn mọ̀lẹ́kí àwọn ìbẹ̀rẹ̀ kan àwọn ìbẹ̀rẹ̀ kan so ti yẹ so ṣùgbọ́n lọ́lọ́rọ̀ ṣàfihàn hànábílà àwọn rí pé ọdún tí wọ́n bá jẹ nǹkan ọba wọn bàwẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú pé ó jẹ nǹkan abọ́mu kan kò ní sí kàfàrọ̀ ọṣẹ lọ́n yóò tún bá yóò sì gba àwọn padà tó bá lọ so wọ́n ti jẹ́ ọlọ́run bàbá tó nínú ọlọ́run sì ní ọ̀tọ́ dọ́gba pé kò ní sí kàfàrọ̀ ṣùgbọ́n wọ́n ti bàwẹ̀ ẹ̀jẹ̀ o so lórí ọ̀la àti pé ó sì bá tẹ́lẹ̀ máa bá lọ aláàbàlà tó ní. Ayá ta àwọn obìnrin náà. Ẹ jẹ́ kí wọ́n kàtà àwọn obìnrin náà. Náà, àìsí ìgbésí tó gbọ́dọ̀ sílẹ̀. Ó lè sọ pé èyí wo ni ọmọ ọkùnrin àtọ́mọ̀ tó lè fi fẹ́ nígbà mi Ọmọ tí ó ti bàrà lọ ǹjẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kó dára ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà sọ pé ọ̀lẹ́ ọ̀lẹ́ gbà mí kì í sọ̀rọ̀ yẹn o pé wọ́n lè jẹ́ kó máa bẹ̀rẹ̀ fún oṣù kan pé mustahabu mandub ni àfẹ́bí bá lè sọ̀rọ̀ yẹn lórí ìṣẹ̀rẹ́ àfẹ́yìn mẹ́fẹ́ pé sọ̀rọ̀ yẹn so ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ ṣàfihàn àti ìsàmágbélà so àti àwọn mìíràn. 或者 entity entity 没说，entity 上说，当然没说，但也知道。那个那个马来西亚，我们哦，都咱们那边可以营业吧，营业可能更高的。那边的马术那个不玩，哎呀，我那个玩的，咱可能那个马来西亚了，巴拉邦多阿比，but yang sahabat-sahabat itu yang mandor yang abi, adik. Sudah,

irú ọmọ ọ̀hún tẹ́lá adá ìtàn lẹ́kẹ́ náà kẹsì ìgbà wọn lẹ́kẹ́ ń tọ́ba ti pọ́n ọmọdé mẹ́wàá tọ́ba ti pọ́n ọmọdé mẹ́wàá tó sì lágbà àti gbàlẹ̀ ẹ̀rọ wọn ni tọ́ba ti pọ́n ọmọdé mẹ́rin tó sì lágbà àti ṣẹkẹ́ni wọn ni pé tí ọba tí ọba pọ́n ọmọdé mẹ́rin tó ti so ẹni tí wọ́n sì ṣe ni pé wọ́n fi ìṣesí wọ́n fi ààrẹ ṣe àgbẹ̀ tí àwọn bá ti dán ọdún mẹ́wàá kọ́nà àwọn ní tí wọ́n bá ti apọ̀ ọdún mẹ́wàá tó sì lè gbà rẹ̀ tí ọba gbà wọ́n ní wọ́n nà lẹ lórí wọ́n ní wọ́n ṣe kẹ́nu wọ́n nà wọ́n fi jọ ìrún náà ṣe àgbẹ̀ ànábì sọ pé sọ̀sọ̀là káwọn pa àwọn ọmọ aláṣẹ pé káwọn kí wọn pa wọn níbi ìdìyàbí wọn bá ti pé mẹ́wàá tí bá ti kúrò tí wọn bá ti kírun náà níbi nígbàṣe kánà ànábì ní kánà so that wọn níbẹ̀ náà ààrẹ ah, náà sì sọ̀tà so àwọn onímọ̀ mi sọ pé ọba ọmọ méjìlá so àwọn onímọ̀ sọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣàkóso so àwọn onímọ̀ sọ pé tọ́ba wọn gba wọn pa láṣẹ àwọn wò pé kọ́ dá ọjọ́ mẹ́ta léra tọ́ba tó ọjọ́ mẹ́ta léra tí kò bá ní fínní tí ò dára àwọn ènìyàn tó máa bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ àwọn ènìyàn tó bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta pẹ̀lú agbáko ìfẹ̀lẹ́ra ọ̀rọ̀ náà là láì náà sọ́nẹ́kú nípa ọmọkẹ́ bá ọkọ̀ bẹ̀rẹ̀ so ẹ̀rí pé tó wá dọ́gba jù ni pé amẹ́kí ọjọ́ kí a máa fara ẹ̀kọ́ mu tó bá ti dìgbà so torí pé hadith sahabiya rubaiya bint ma'awul nínú sahihai nígbà tí ààrẹ aṣọra ti ti kọjọ mẹ́rin tẹ́lẹ̀ kí Ọlọ́run tó fi rọrùn parí so wọ́n ní àwọn máa ń da àwọn ọmọdé káwọn mà àwọn máa ń fa ààrẹ pa àwọn mà wọn àwọn aṣọra táwọn máa ń dà wọn àwọn máa ṣe kí ni àwọn ọdún kọ àwọn ọmọ wọn báwọn ṣe ń dáná àwọn ọmọ wọn àwọn máa ń dà tí wọ́n bá ti bùkátà oúnjẹ àwọn ọ̀rọ̀ abẹ́ bíi ẹ̀ẹ́dì tí ó sì wọn ò ní ní fílíǹ tí ìṣúná fi tó sọtí ẹ̀fẹ́. so that ìgbà tí wọ́n ti ṣe bí nǹkan ayé ìṣẹ̀lẹ̀ láti sọ anábì ní sọlọ sọlọ lábẹ́ tẹ́ tí wọ́n ti anábì máa nù àbí anábì ṣe kí ni anábì so wọ́n jẹ́ pé ẹ̀rí ni fún ẹ̀rí àwọn tó sọ pé alẹ́ ọ̀fi so tó ìjẹ́ pé náà ni káwọn àlàmọ́ màlìkíyà fà á ṣe ọ̀bẹ ọ̀rẹ́ so wọ́n tá ada dáhùn wọn ní

ó sì dákẹ́ wọ́n sì kọ́ ọ̀rọ̀ lórí so ẹ̀gbọ́n sọ́nà tó kọ̀ yíyá ń sọ̀rọ̀ pé ó dáná ló pé àyẹ̀sẹ̀ ọ̀kọ́ mọ̀ tí ọ̀bá ti ní náà so then wọ́n tún sọ pé àdìmọ́ràn rẹ̀ náà máa yíra wọ́n tún sọ pé ààrẹ yàtọ̀ sí òun fa ẹ̀yìn náà màlìkíyà náà ni wọ́n ní ààrẹ yàtọ̀ sí òun lórí pé irun gátà ni yóò mọ wọn lé ẹ̀ẹ̀kan lọ́dún yóò sì lágbára so kì ṣe pé ilé ọpẹ́lọpẹ́ láti kọ́ mi nígbà tí nǹkan so lọ́n kúkúrú ṣá ọ̀rọ̀ àwọn ẹ̀fẹ́ sọ pé ìyẹn lè fàyàn kọ́ mà náà dáadáa ìyẹn lè pé kò sí ọ̀rẹ́ tí nǹkan yẹn ò ṣe láǹfààní láti kékeré náà ti ń fi ọ̀rẹ́ wa àbí àwọn àti àwọn agbada ilé alágbèdá kan alákejì wọn lè fẹ́ ti di ẹgbẹ́ lọ́dún tó ti gbé mi àti àwọn afẹ́fẹ́ bẹ́ẹ̀ títí di oṣù tó ti parí àwọn gba fifteen nù àti àwọn yòókù pé thirty so rárá àwọn yóò gba ìgbà wọn gba àwọn àbẹ̀dọ̀ kan pé kí ni gba àwọn ilé ìkéwì bẹ́ẹ̀ kan já pé wọn lè gba gbogbo ọjọ́ tí wọ́n mú pé kò ní gbàgbàdà yìí la ṣùgbọ́n àwọn lè gba dákun kó

gbàtọ́ ọmọ nǹkan náà ọmọ èèyàn tó jẹ́ ìpìlẹ̀ gbà tó ṣe ọdẹ kọ́dà àwọn àbọ̀lẹ̀gbà ọdẹ kọ́ ẹ̀pẹ́ gbogbo àwọn ọmọ èèyàn náà àti kan ṣe jẹ́ kíní bẹ́ẹ̀ tí ó sì jọ ara wọn àbí dáhùn tẹ̀sán ní láti àṣọ bẹ́ẹ̀ yá sáà try àwọn ọmọ ọkọ ọmọ ọmọ ṣàlàyé ọmọ àbọ̀lẹ̀ àtọ́ nínú ṣiṣẹ́ ṣe question ọ̀gbìn wọ́n bá wà ní àwọn ìlú bá lè sọ̀rọ̀ ọlọ́run ní ìlú ìṣòro. wọ́n ti àbá lọ sí ìgbà àti ìgbà tí wọ́n ti máa ṣe lóyún wọn beneficial àwọn ọ̀gbọ́njẹ lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ ìlú ṣètò ìjọba tí ó ń gba àwọn ọmọ ṣe pé àwọn tí òbí bá tí òbí bá ṣe tó bá ṣe. wọ́n ṣe ìgbẹ́ bá ṣe ìwọ́n ṣe ìwọ́n ṣe so ọlọ́kọ̀ṣà ọlọ́kọ̀ṣà ọ̀hún so ẹni tí wọ́n bá ṣẹ́ ní wọ́n sábà sí fún àbọ̀ṣẹ́ ọ̀dà kò ní gbé ọ̀dọ̀ lọ ọlọ́run bá gba ẹ̀tọ́ ẹ̀sìn tí ọ̀gá pẹ̀lú tí ó ń tàn tí ọba ẹni tó bá fẹ́ sí pẹ̀lú ń tàn ní ayé àbòsí ó tọ́lá lọ́wọ́ tó forí jìnnà pé ọfẹ́ ṣe pèlè nítorí tọ́ ni pé ànábì sọ pé sọ́lọ́ ló ń sọ̀lá àwọn adá mẹ́ta kan lè tápá lọ́wọ́ àwọn ọ̀gá nínú rẹ̀ ní dáhùn màdún tán níbi kan sọ̀lọ́ sọ ẹ̀pẹ́ tí wọ́n bá ṣàbùsí fún ọba ti ṣe pèlè ló ń tọ̀ so àlẹ́ sáwọn ànábì sọ pé wọ́n máa bèèrè lọ sí sẹ́sọ́mọ̀ mẹ́sàn bẹ́ẹ̀ náà àbẹ́nà ọ̀rẹ́ ìyá kò sí ẹ̀yìn àti alatol ni àwọn ọkọ̀ṣọ́ à ń bẹ̀rù wọn máa ń jẹ́ àṣàbòsí fún ara wa wọn máa jẹ́ àṣàbòsí fún àwọn èèyàn wọn máa jẹ́ àṣàbòsí fún àwọn so ó léwu àbòsí léwu gbà ọ́ tọ́ ṣùgbọ́n ẹ̀ka wọn fẹ́ sí pé wọn àwọn onímọ̀ tọ́pọ̀ ọlọ́pọ̀ ń sáná ni pé èpè wọn kọjá kò sì lè dé àbòsí títọ̀ ọ̀ ṣe fún pé tó wá tí wọ́n sẹ́ẹ̀pì tayọ àbòsí títọ̀ ọ̀ ṣe fún tọ́hún ní títún ní ẹ̀tọ́ lé lórí to down and only at the good for them. So tí tí ọba mọ̀ di wọn rẹ̀ ẹgbẹ́ ọba ṣe pé pé ọdí wọn tẹ́ni bá ṣe fún kọ́lọ̀n ṣe kábàáyé fún padà. ṣe pé wọ́n ti aláf ọdún tẹ́lẹ̀ pé kọ̀ọ̀mà lè forí jẹun so that. ṣùgbọ́n ọba sọ pé òun tọ̀ àtòbí ẹ̀ méjèèjì lápẹ̀jùwe àbí àtàwọn ọmọ rẹ̀ àwọn ọmọdé máa tẹ̀sí bá ẹ̀yẹ tó ti wọ́n yẹ kẹ̀kẹ́ kí ló kàn án nígbà tí wọ́n tí ó ti pé bá bèèrè lọ́sẹ̀ ó yẹ pé ohun àtàwọn àbí ẹ̀rọ jọ̀ṣẹ̀ ọ̀tọ̀lẹ́ yóò tí wọ́n bá jọ̀ṣẹ̀ wọ́n jọ lẹ́sẹ̀ wọ́n bá jọ sépèlè wọn kò sí níwọ̀n bá tí wọ́n ṣe ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sépèlè wọ́n lè forí jìn wọ́n sì forí jìn dà so ṣùgbọ́n àwọn tí wọ́n wọ́n àwọn àìyàn tàwọn ọlọ́mọdé àtúmọ̀ ha àwọn ọlọ́mọdé ẹ̀tọ́ ti wá àtẹ́tẹ́ ti wáyé wọ́n ti ní ẹ̀tọ́ lórí oúnjẹ ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ dọ̀nà kí ni tí wọ́n ṣe ṣe aláṣùn kí wọ́n má ṣe pèlè rẹ̀ ṣùgbọ́n ṣèbí nǹkan ló fà tí ó fi lẹ́kọ̀ọ́ kókó sí pèlè tó dàbọ̀ sí wọn náà bàbọ̀ sí kọ́ ọ̀rẹ́ tí ó ṣàbòsí fún ọ sọ sódà tó lọ kan wọn ti kọjá àlà kọjá rárá kọjá ṣẹ̀rí ṣẹ̀rí àti wọn bá fẹ́ kí wọn gbẹ̀sán àbí kí wọn jẹ́ ìrìn àpẹ́ ẹni tí wọ́n ti bá ṣe ká fún yàn òní náà fẹ́ kó ju òbí wọn kan lọ láyé àkọ́tán bàá kébù lè máa ròkè fún bí. àwọn ní tẹ́lẹ̀ àlékún sàtẹ́lẹ̀ àléhí bí mẹ́sìlẹ̀ máa máa tẹ́lẹ̀ àlékún. sọ náà wọ́n jẹ́ pé káwọn bá fẹ́ tí wọn bá tẹ ara tí wọn bá tẹ lè ṣe bẹ́ẹ̀ kọ́ máa jẹ kó kó jù lọ́wọ́ dídú èèyàn ti lẹ́sẹ̀ so kí wọn ṣàkíyèsí rí wọn so that so kí wọn tó wọn ṣàkíyèsí nǹkan náà bá tẹ pé èèyàn rò pé wọn ṣe pé èèyàn rò pé wọn ṣàbòsí fún ẹni wọn ò ṣàbòsí fún bá wọn sọ òdodo fẹ́ nìkan òdodo kala ni wọn ṣe pé nígbà tí wọn sọ òdodo fún ọ tó wọn ṣe pé lẹ́yìn tó sọ òdodo ẹ pé ọ̀hún ló gbogbo ẹni tó bá ṣe pé lẹ́nu tí ọ̀tọ́ ṣe pé àbí ọ́fẹ́sì kan tí ọ̀tọ́ ọ̀hún ajọ́ ṣe lápèjú ẹ̀kọ́ fẹ́ kówó jẹ ọ̀gá rẹ̀ ní ara kò tún jẹ́ bẹ́ẹ̀ kọ́mọ̀jọ kówó jẹ ọ̀sọ̀ bẹ́ẹ̀ ṣé àpé tó bá yọ ọ́nṣẹ́ gan kò bá dàrí ìmọ̀ kò tẹ̀ tó wáá yọ ọ́ wá sọ pé kí ni ah, ọ̀gẹ́dẹ́ rí bùn kankan wọn kò ní dáa fún kankan wọn ṣé àpé kò tọ́ ṣe pé tọ́ ṣé àpé tó bá tọ́ ṣe torí wọn lọ àdé nínú súná wípé tí ẹni tó bá ṣépè lẹ́nìkan tí wọ́n tàn bá tọ́ ṣépè tó bá tẹ̀ pé wọ́n lọ sí sánà wọ́n tilẹ̀kùn sánà tí wọ́n bá tilẹ̀kùn sánà yóò padà wálẹ̀ tí wọ́n bá tilẹ̀kùn rẹ̀ lẹ́nu wọ́n bá kọ́ lọ́kùn lásàkọ̀ tí wọ́n bá tilẹ̀kùn náà bí kúrò ríbi wọ̀ lákọ̀ tún náà wọ́n ní ẹni tó ṣẹ́ dé tí ò bá lẹ́tọ̀ọ́ sí ìpínlẹ̀ padà dàlú ìpínlẹ̀ padà ṣe kí ni tí ẹni ló gbẹ náà láyé wọn sọ pátá sí i àṣàfikọ́ ọ̀fẹ́ rí àìní àkígbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ̀ wáyé gbogbo nǹkan àṣàṣe àṣàṣe ẹlòmíràn ní owó tóun ti ṣàṣeyàn gan tóun ti tóun lẹ́nu ìgbà ṣẹṣẹ rẹ̀ ju àṣàṣe lọ nígbà tí òun ṣe pé lẹ́yìn tí ọ̀tọ́ sí ẹ pé wọn nípadà ṣe kí ni lápàdà dàlú ẹ̀sìn ṣe ẹ̀rọ kí wọ́n ṣàkíyèsí ìṣèlú kan tó ti yẹ ẹ̀sìn so ẹni tó bá lóun ṣe pé o ti ọmọ kẹtọ ọmọ pé àbòsí ń lọ́tàn bá ẹ pé nǹkan náà fẹ́ irú àwọn àpèjì ìta mú àwọn ọ̀rẹ́ ní tọ́sí lámà ní tọ́sí ọjọ́ ẹ̀ wọ́n ní tọ́sí láti fọ́n máa tẹ̀lé kìíní ta wọ́n náà bá gba pride wọ́n ní tọ́sí tọ́sí màkọ́ lọ́mọ ní oníyàwó kẹ̀kẹ́ bá wọn padà oníyàwó méjì oní amẹ́ta ní mẹ́rin àtọwọ́ sí wá tó ni. ṣé náà wọn ti kọ́ máa ṣe ká tí ò tọ́ ẹni tó wà ní ìka pé ó lè kọ́ lọ́wọ́rú ó lè kọ́ lọ́wọ́rú ó wá kọ́ lọ́wọ́rú ó wá ní kò fẹ́ràn ara kò sí kíní kankan wọn eré ibú ni yóò sí kíní kankan wọn ṣe àpé tọ́ntàn Sẹ́lẹ̀ méjì bá wọn ọlẹ́mọ̀ lọ́lẹ́ ṣọ́ọ̀bù ọlẹ́mọ̀ lọ́lẹ́ sanákàlì ọlẹ́mọ̀ lọ́lẹ́ sẹ́kọ̀ ọlẹ́mọ̀ bẹ̀rẹ̀ tó táwọn ọlẹ́mọ̀ àti wọn sílẹ̀ sí náà lọ́lẹ́ bá ṣe ṣe ra. Àyè táwọn bá ti fi àtẹ̀lù wọn lórí ẹgbẹ́ náà bá bí ọba àtẹ̀lù wọn lórí táwọn bá ní ọjà dẹ́wọ̀ tó tọ̀. Wọ́n fi kó bára wọn lórí tọ̀ náà. So fún bá wọn kọ́ ọ̀rọ̀ náà.

so a ti ka ọgbọ́n kan ọ̀sẹ̀ ti ka fún pé níbí yìí wọ́n ti ka fún pé oògùn náà ojú ẹ̀ kò sí kíní kan nínú wọn ti nímọ̀ pé síyàn kí nìyẹn sọ ní tí ìyẹn sọ táwọn afi ń bínú sí yàn pé kíni kíni sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ láàpá àbá ti pẹ̀lú àbá àbá lè máa sọ tí ọ̀dà ọ̀rọ̀ dédédé ẹni tí pẹ̀lú àbá náà lọ́kàn máa sọ dédédé ọmọ sí kíní ẹ̀kọ́ sọ tí ò sí wù ní ọmọ sí tó wù ẹni táwọn àbá forí gbìtàn náà bá wọn ìṣesí mi pẹ̀lú ọlọ́run ọba mi ẹbí wọn kọ́kọ́ lọ́sọ̀ kan máa tẹ̀sí ara ẹ̀ lọ́rùn lọ pé kí n tí ń ṣe kí n tí ń gbogbo kí n ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ akẹ́rọ nílé yìí ọ̀rọ̀ àṣàṣì kẹ̀kẹ́ wọn ká sáfì máa múra jáde ká sì máa ṣòdẹ̀ ká sì máa wọ ọwọ́ lẹ́nu ìhàwọ̀ ká sì máa ṣòdẹ̀ oríṣiríṣi fẹ́ẹ̀ ká sì máa gbádùn ayé oṣù. àní ló ṣe pé báwọn ní ṣe ṣe náà báwọn ní kí n ṣe ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn tó fà lẹ́yìn tí ò fà tí nǹkan bá ṣe pé kí n tán náà ọlọ́kọ́ forí jù wá káwọn mú wa lẹ́yìn pàtẹ́ náà

Não foi